yìí máa wọlé láago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́wàá sáà lè pèpè fún lápè ilẹ̀ látàgò mẹ́rin ẹ pèpè fún ẹ pèpè lápè ilẹ̀ tí ò ní tùmọ̀ nù ẹnikẹ́ni tó bá gbọ́ tán pèpè fún sọ́láàtì kákòókò rẹ̀ tó wọlé kò sófin kan nínú ṣẹ̀ríà tó ní kó dá wọn lóhùn nítorí pé idha sami'tumul mu'adhdhina faqulu mithla ma yaqul tẹ bá gbọ́ tí olùpèpè fún sọlá ti ń pèpè fún sọlá irú ti ń sọ náà níkẹyìn náà máa sọ ń pèpè fún sọlá àti lákòókò sọlá nítorí pé nísìnyìí kákó yí rédíò rẹ sí ibi tá ti ń pe sọlá tó làásìrì lọ́wọ́ báyìí báyìí. sọlátò gbòòrò tí tó lọ́dọ̀ tiwa wọ́n pe áùsìrì lọ́n tiwọn òní dáhùn. torí kéńsì lọ́dà bíi ìgbà táwọn ọmọ bá ń kọ́ bí wọ́n ti ṣe máa pe sọ̀láàtì nílé kíó. táwọn ń kọ́ àwọn ọmọ bí wọ́n ṣe máa pe sọ̀láàtì nílé kíó. àwa tá a gbọ́ páwọn ọmọ ń pe sọ̀láàtì tá à ń kọ́ wọn o àní dá wọn lóhùn kìí sàwa ni wọn ń bá wí kété ẹ bá gbọ́ tí olùpèpè fún sọlá tí ń pèpè fún sọlá irun tí ń wí ni kẹ́yìn náà máa wí àní wí àfi tó bá sọ pé ashhadu anna muhammad rasulullah asọ̀pẹ́ sallallahu alayhi wa sallam torí kété a bá ti gbọ́ tán dápọ̀ ànábì asọ̀pẹ́ sallallahu alayhi wa sallam torí rẹ̀ àkókò sọlá ti gángan náà máa ń pè sọlá kọ̀tọ́ ká pè sọlá ti ká kókó rẹ̀ ó gẹ́gẹ́ bí òsì ṣe tọ́kẹ́ lọ lára sígbà tásìkò rẹ̀ ti tó. Jọba ń sọ láti ń wọlé láago káfíńsẹ́jú méje. Ẹni tí ó pè sọ láti yẹn yóò ti wà ní mọ́sálásí níbi tó ti fẹ́ pè sọ láà láti aago káfíńsẹ́jú mẹ́wàá. Gbogbo palẹ̀mọ́ tó fẹ́ ṣe bóyá ẹ̀rọ tó fẹ́ lò láti pè sọ láà yóò ti rí pé gbogbo ẹ wà lórí pé ń ṣiṣẹ́ tí bá ti ń kù sẹ́bí méje gérégé ń Allahu Akbar Allahu Akbar lọ́nà tó ṣe pé gbogbo mọ́sálásí ìlú gbogbo mọ́sálásí tó wà lágbègbè àkókò yẹn ni wọ́n pè sọ́lá. ìgbà tó bá ti di pé ojú dúdú àwọn èèyàn nímà nípa ẹ̀sìn ẹni gbogbo mọ́sálásí ọmọ àti kóńkó jábẹ́lẹ́ mọ́sálásí ọ̀sọ̀ pákòkò táwọn pété wá ní ẹ̀yẹ lọ pété lákòókò tó wù yín bí ìgbà tí wọ́n ń ṣe lakum dinukum waliya din. àyìnbákaná ń pelé yẹn o orílẹ̀ òfin ṣẹ̀ríya àkókò tó wọlé fún sọ̀láàtò dọ́hùr kò wọlé fún mọ́sálásí tiwa nìkan ó wọlé fún gbogbo mùsùlùmí agbègbè yìí ni. bẹ́ẹ̀ náà ni ni ti bẹ́ẹ̀ náà ni ti al-isha bẹ́ẹ̀ náà ni ti as-subh torí ẹ̀jẹ̀ bá dé àwùjọ bíi tí àwọn tí ń ṣẹ̀sìn bó ṣe dáa ó rí i pé àkókò kan náà ní gbogbo mọ́ṣáláṣí òpè sọ́lá rẹ̀ àkókò kan náà ní gbogbo wọn ti fẹ́ parí sí kò sínú pé wọ́n ti pè sọ́lá ti sá àwọn kan bẹ̀rẹ̀ tiwọn àwọn kan tún ṣe wọ́n bẹ́ẹ̀ àmì àwọn èèyàn gbẹ́sìn yẹn ni ẹ sì máa pé nísìn alhamdulillah ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti yí àwọn èèyàn yàtọ̀ sí ti tẹ́lẹ̀ láti mọ àkókò tí sọláàtì wọlé láyé kọ̀ọ̀kan eléyìí tí ó yẹ kó bí fàǹfà wọ́n ma èmi ma aago yín lé títí wa náà sáré ó yẹ jẹ́ pé gbàkan náà ní kálukú wa là ń pè sọláàtì àpèlápèélẹ̀ ìgbára gbóná lásán tí ò ní ládàá ni irú rẹ̀ pọ̀ láwùjọ Yorùbá wa ń bí wọ́n lè sọ fún àwọn bàbá bàbá wọn aago mẹ́rin náà máa ń ṣe sọ̀látù làásù aago méjì sọ̀látù gbóhùn báwọn bá gbọ́rọ̀ ẹ̀yin ọmọ yìí wípé áùsírì mẹ́rin kọjá ìṣẹ́jú méje ní nísìn àwọn ò ní pọ̀ tàwọn bàbá wọn aago mẹ́rin láti pè lẹ̀ ẹ kú fira yín ṣe wàhálà ẹ kú àṣedànù ẹ kú fàṣìkò ṣòfò tó lásìkò sọ láti òtí tó wọn àti ìpè sọlá lásìkò rẹ bá tó wọn ṣẹ̀ṣẹ̀ wá pè sọ láti mẹ ẹ torí wọn ń kó àti pè tẹ́lẹ̀ eléyìí jẹ bó jẹ ẹ kíyèsí wọn à ní pè sọ lápè lẹ àfi gbìyànjú láti ṣe sọ láti lẹ wọ́n ní wọlé láago mẹ́rin kọjá ìṣẹ́jú méje ẹ̀yin ti wá pàpè ilẹ̀ rẹ̀ látago mẹ́rin ẹ̀rí tí ọba fi ti kọ́ kọjá ìṣẹ́jú mẹ́ta mẹ́rin àwọn kò ti yarí sẹ́ni ti kọ́ mọ̀ ní. àwa sì kọ́ mọ̀ Allahu akbar ọbọ̀ sí aago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́fà. ìgbà fi ṣe dùwà olùsèftà tá a fi bẹ̀rẹ̀ sí ní kí Fátíhà aago mẹ́rin ti kọjá ìṣẹ́jú méje lákòókò asiri wọlé. àmọ́ ìgbà tó ti rẹ́pẹ́ Allahu Akbar kọ̀ bá sígbà tákòókò ti wọlé ó pè fún pé gbogbo sọ̀rọ̀ láti tẹ́fẹ́ sí ńkọ́ ó ti bàjẹ́ kó tó di pẹ́ sí torí ẹ̀ tá a bá ti pe sọ láti lápè ilẹ̀ ó súnmọ́ pé ká ṣe é láti ilẹ̀ àti ilẹ̀ kúmá ìfàsìkò ṣòfò ni wọ́n ní kí ni ìyàtọ̀ tó wà láàrin al-khawf àti alkhushu' alkhushu' kìí ṣe bẹ̀rù ni wọ́n ń pò ìtẹríba ọkàn torí pé ìtẹríba tòde wà ìtẹríba tọkàn wà ìtẹríba tòde wọ́n ń pè ní tawadu ìtẹríba ti kọ̀kọ̀ sínú wọ́n ń pè ní khushu' qad aflaha alladhina hum fi salatihim khashi'un àwọn olùmọ́ni tó bá ní tẹríbọ kan nínú sọláàtì rẹ ò ní fọkàn yẹn ro nǹkan mí ìyàtọ̀ sí Allah tó bá ní tẹríbọ kan nínú sọláàtì rẹ láti bẹ̀rẹ̀ sọláàtì yẹn títí tó pin ó bẹ̀rù Allah sọ eléyìí ní nǹkan gbà lérò wọn làwọn ọmọ tó máa. لقد كان لكم fi rasulillahi uswatun hasan tuma rẹ̀ ni pé àwòkọ́ṣe rere ti ń bẹ fún yín ọ̀dájú báwòkọ́ṣe rere ń bẹ fún yín o lára anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam liman kana yarju allah wal yawmal akhir ṣùgbọ́n àwòkọ́ṣe rere yìí ọwọ́ afáwọn ẹni tí ìran kan allah tí wọ́n sì ìran kan ọjọ́ gbẹ̀ndàlùkìyàmù wa dhakara allaha kathira àwọn ẹni tí ó ra àwòkọ́ṣe rere yìí lò wọ́n á ran kan Allah wọ́n á ran kan ọjọ́ kẹyìn wọ́n sì ń sìn Allah lọ́pọ̀lọpọ̀ àwọn wọn ni wọ́n ra àwòkọ́ṣe rere kọ́ ara nàbì sallallahu alaihi wasallam wọ́n ran kan àti bá dáadáa kùdé lọ́dọ̀ Allah wọ́n ran kan kọjá fún ọlọ́jọ́ gbẹ̀ndà lóya ó kì í dènà ti Allah ìwà tiẹ̀ ó lè ra àwòkọ́ṣe kankan lára nàbì Muhammad sallallahu alaihi wasallam wọn làwọn máa ń ṣẹ̀sìn dáadáa àwọn kan wọn ń pàkíyèsí wọn pé kókó ẹ̀sìn rẹ ti fẹ́ pọ̀ ju o dínkù o ọ ṣàlàyé irú ẹ̀sìn tó ọmọ àti o torí tí wọn náà bá jẹ́ pọ̀ ń dáwé sóbì wọn ń da sígbà sínú oyin òun bùkátà kan pàkíyèsí rẹ lóòótọ́ àwọn tó bá pọ̀ ń ṣẹ̀sìn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ òun sàwọn nǹkan tó dọ́ràn yẹn òun sàwọn náfìlà tí ògùn pa àbùrọ̀ wa sọ fún ọ pé kó o fètò sí ìjọsìn rẹ lórí báwo òkà tẹlẹ kankan sọ fún ọ pé kó o fi sí ìjọsìn rẹ àmọ́ tó bá yẹ pé àtẹjù bá wà ní ọ̀rọ̀ rẹ yẹni tó sọ pé ọmọ ẹsẹ gbẹ̀rún rákà náfìlà lórúkọ kan ẹmí ló ló lè ṣe tó fi padà pa gbogbo náfìlà tọ̀rọ̀ àyàn gan tì ń gbọ̀ báyà lẹ́yìn ìjẹ́bù ṣe jẹ́ wọ́n ní ẹni tó yẹ pé máa ń ṣe apá kan nínú àwọn sọ̀làwàtì yìí máa dá apá kan sí kìí ṣe gbogbo sọ láti láàyè rẹ̀ ó ti wá kú ipò wo làwọn ó tó ń tọ́ba kú ìyapa wà láàrin àwọn olùmọ̀ pé ẹni tí bá máa ṣe apá kan nínú ìjọsìn dápá kan sí ṣé mùsùlùmí láàpẹ ni àbí kèfèrí àwọn kan nínú wa wọ́n ní kèfèrí ni torí pé al-ahdu alladhi baynana wa baynahum as-salah faman tarakaha faqad kafara májẹ̀mú tí ń bẹ láàrin àwọn àtàwọn náà ní sọlá torí náà ẹnikẹ́ni tó bá ti fi sọlá ti sílẹ̀ ó ti ṣe kèfèrí tọ́ eléyìí ẹni tó bá ti fi apá kan nínú rẹ̀ sí ìgbà tí ó fi gbogbo ẹ lẹ̀ àwọn míì sọ pé kò ti kèfèrí torí pọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam tó ní májẹ̀mú ti ń bẹ láàrin àwa àtàwọn òun náà ní sọlá ẹni ó fi sílẹ̀ pátá korongodo lọ́yẹ kó túmọ̀ sí àmẹ́ni tó rólé apá kan sí à sọ pé ni mùsùlùmí làwọn máa pè ń tà wọ́n èyí tá a mú níta lákọ̀ọ́kọ́ yẹn pẹ́ni tí bá ti máa ṣe apá kan sí rẹ̀ ìdákúrekú ni kì í ṣe mùsùlùmí eléyàn lè torí pọ pasọ láti kan tì wọn pàkíyèsí rẹ kó o ṣe olóòṣe wọn lè ti torí rẹ pa ṣòbó wa ni ẹni tó wá jẹ́ pé láyé rẹ̀ àṣùbà nìkan ní máa ṣe àṣùbà àti sọ̀láàtì ìṣá nìkan ní máa ṣe àbí àṣùbà magrib àti ìṣá nìkan ní máa ṣe àṣùbà zuhur àti asr nìkan ní máa ṣe bó la ṣe ní sọ pé ó ti ya kèfèrí ó ti ya kèfèrí torí kìí ṣe sọláàtì kan méjì mẹ́ta lolúwa ní ká máa ṣe lójúmọ́ sọláwàtì márùn ún ló fi pa wá láṣẹ. wọ́n ní ọkùnrin àtòbìnrin tó fẹ́ fẹ́ra wọn wọ́n á lọ wo genotype wọn wọ́n rí pólísì kan náà ní tí wọ́n fẹ́ra wọn àbí wọ́n má fẹ́ra wọn bíi aa làwọn méjèèjì. so mo rò pé àwọn dókítà sọ fún yín pé àwọn ni wọ́n tètè fẹ́ra wọn ee ee tó wá so tó wá asaf ẹ lọ bí àwọn yín ẹ nídìí ká lọ dókítà mo rò pé wọn tó wá hà ní bọ́ọ̀lù àwọn sì jẹ́ àwọn ọmọ bó ti ṣe jẹ́ kọ́kànlẹ́ ọmọ wa ń ti sọ láti ní pé ó ní gbàgbé ní gbogbo ìgbà tó bá ti ṣe sọ̀lá ike wájú ta ló iwájú Allah tọkànlẹ́ bá ti fẹ́ rìn lọ pé ah, iwájú Allah ni mo ni mo mọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ níwájú olùkọ́ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè níwájú olórí orílẹ̀-èdè wọn níwájú àwọn òṣìṣẹ́ níwájú ọ̀gá wọn báwo wá là wá níwájú olúwa ẹlẹ́dàá wa sáǹbà rántí ọkàn wò ní kú mbẹ. apá kan náà olùmọ̀tòní máa ronú kú tó bá ti sọ Allahu Akbar ikú ni kò máa ronú máa ronú kàmí ju pé ah mi mà kú tí mo bá mà kú àmọ́ Yorùbá lẹ́yìn ọ̀ máa ronú kú àwọn èyí sábà ronú kú hàn bí ẹnìkan tó ní àwọn ọmọ alálàkàlà kílà alákàlà àwọn ọmọ àwọn gbogbo àbí ìgbà táwọn kú wọn sì ní kílà àdúrà táwọn màsìkò nídìí àdúrà aládàáda lẹ ńlá wọn. torí ẹni tí ọba ti gbàgbé kú sá èèyàn rè ni ọjọ́ bá wọn. wọ́n lè yẹn ṣe sọ̀lá ní wọ́n ń wò lẹ́mìí rẹ̀ pé ń ṣe sọ̀lá tì í fún Allah àdáwò nìyẹn o tọba ti rò bẹ́ẹ̀ o ò ṣe fún náà tẹ́lẹ̀ náà òbúkátà pé ká tún máa sanálítì o ò ṣe fún ọlọ́ ajẹ́pọ̀ ń tanra rẹ jẹ nù irọ́ ló ń pa fúnra rẹ wọn náà fẹ́ lọ kẹ́kọ̀ọ́ nílùú òkèèrè àwọn òbí àwọn ọ̀gbà àfi káwọn fẹ́yàwó kẹ́sì máa wo nǹkan o àwọn ẹgbẹ́ pọ́ ọmọ ọdún mẹ́rìnlélógún ni o sí ẹ̀kọ́ lọ́yẹ káwọn lọ kọ́ nìsín àbíyàwó àwọn òbí rẹ ní òṣìṣẹ́ nígbà ni wọn fẹ́ yàwó ọjà ìlú òkèèrè lọ́lọ́ọ̀lọ́ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ lọ́lọ́ ìlú òkèèrè ló kọ́ pàǹlọ́ kẹ́kọ̀ọ́ tó ṣe pé wàá ṣẹ́wó iṣẹ́ aṣẹ́wó ni wọ́n padà ń lọ ṣe lọ́kùnrin lóbìnrin tó bá ti níyàwó nìsín ọmọ arántí kò fìyàwó lé tó bá ti níyàwó nìsín ọmọ sánà tó fi múyàwó rẹ lọ bọ nígbà tó bá dọ̀hùn tó oríṣiríṣi àdánwò lọ́hùn ọmọ wọ́nà láti múyàwó lọ àwọn òbí rẹ sì ti lè máa bọ̀ ọ̀rọ̀ pé èèyàn mélòó ni wá nínú fámìlì wa ó yẹ ká pọ̀ torí rẹ̀ kò yẹ káwọn ọmọ ọwọ́ pẹ́ fún tó máa fẹ́ yàwó torí ẹ̀ wọ́n ní kó fẹ́ yàwó fẹ́ yàwó ìyàwó òpin ká mọ́ kẹ́kọ̀ọ́ nítorí pé ẹ̀kọ́ náà lọ́ọ́ máa kọ́ tó fi lọ ṣe zina ẹ̀kọ́ tí ò ní ọmọ ṣe zina ó ṣe nípa ọmọ fẹ́ yà wò eléyìí ń jábọ̀ ti ṣe jẹ́mbẹ̀ o. wọ́n láwọn gbólóhùn ẹ̀tọ́ etí ṣẹ̀rí àti fi òǹkà sí sáwọn lè fi kún àbáwọn ò lè fi kún ẹ gbọ́dọ̀ fi kún etí ṣẹ̀rí àbá ti fòǹkà sí ọ̀ gbọ́dọ̀ fi kún ó ní kó sọ pé subhanallah subhanallah subhanallah mẹ́tàlélọ́gbọ̀n lẹ́yìn sọ̀láàtì ọ̀ràn yẹn alhamdulilayi mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n àbí kò sì sọ pé subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulilayi mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́rìnlélọ́gbọ̀n àbí kò sọ subhanallah mẹ́ẹ̀dọ́gbọ̀n alhamdulilayi mẹ́ẹ̀dọ́gbọ̀n allahu akbar mẹ́ẹ̀dọ́gbọ̀n la ilaha illallah mẹ́ẹ̀dọ́gbọ̀n ọ̀gbọ́dọ̀ fi kún àyàfi tó bá gbàgbé àbọ̀ dàrú mọ́ lójú wàá má lórí wípé mò ń wò pé mo ti débi báyìí ọmọ bá lọ àmọ́ kọ́ ọmọ àmà fi kún kọ̀tọ́ ọ a kì í máa má fi kún ẹ̀yà fi láwọn àyè tí sẹ̀rí àti sọ yìí pé ẹnikẹ́ni tó bá wí níye gba báyìí dáadáa báyìí ọjẹ́ tiẹ̀ kò sì sẹ́ni tí ó nírú dáadáa àfẹni tó nà bá wíru rẹ̀ lójúmọ́ kan àbótiẹ̀ wú jù lọ ibi tí sẹ́rí abá ti sọ pé àgbo wí jù bẹ́ẹ̀ lọ ajẹ́pọ̀tọ́ sí ọ kó o wí jù bẹ́ẹ̀ lọ láì jẹ́ kó o fònkà sí bí la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir èyí tí sẹ́rí àní kó o ní gbọ̀gọ́rùn lójúmọ́ tó o bá wí dáadáa báyìí àti báyìí àti báyìí ọjọ́ ẹnìkan ò ní nírú rẹ̀ àfẹnitó náà bá wíru ẹ̀ àbó wí jù bẹ́ẹ̀ lọ èmi wá fẹ́ wí jù bẹ́ẹ̀ lọ ìní wá fún kàṣí tí ó fi lé bẹ́ẹ̀ náà ni subhanallahi wa bihamdihi wọn lẹ́nìkan kò ní nírú ládàá tẹnitọ́ bá wí ní gbọ̀gọ́rùn àfẹnitó náà bá wí bẹ́ẹ̀ àbó wí jù bẹ́ẹ̀ lọ èmi fẹ́ wí jù gbọ̀gọ́rùn lọ ìní fi nọ́mbà sí ní tí ó fi léèyàn léèyàn jẹba wọn làwọn fẹ́ kọ olóyún lẹ̀ bó làwọn ṣe kọ́ ọ lẹ̀ kí ló dé tá fi kọ́ ọ lẹ̀ ó lóyún orí ńlá nì àti rí yín bá wí nígbà tó ṣe pé ẹ fẹ́ kó lóyún ó lóyún tẹ́ ẹ bá wo àwọn ẹni tí ń wá tí wọn ò rí ẹ bá mọ̀ kó obìnrin rere lóbìnrin yẹn tóbìnrin rere ni àbóbìnrin bú ẹ mà dáhùn àwọn bàbá tó fẹ́ kọ́ ìyàwó lẹ̀ àwọn ọ̀dà o <laughs> <laughs> àwọn èèyàn ń bẹ Allah pé wo lóyún ìgbà á lóyún tẹ́ lọ pọ̀ áà èwo ló wo kó lóyún la kó fi sàánú ẹ̀ àti bá àti bí tọ́ba sáré kọ́ kọ́ ìwọ lọ mà ṣẹ̀rí àgbà kó lè kọ obìnrin sílẹ̀ nígbà tó lóyún lè kọ̀ wá ní parí ìdá kíkọ̀ tó kọ́ lẹ̀ àfìgbà tó bá tó bímọ tó bá yá tó bá pẹ́ ìgbà tó bá tó bímọ ni ó tó parí ìdá rẹ̀. wọ́n ní ìdẹ̀kùn wo lọ́wọ́ fún ìwẹ̀ jánábà lásìkò ọ̀yẹ́ báyìí kò sí ju pé tó ti mọ̀ kó lè wẹ̀ mi tútù lọ gbómi kaná o ní tó fi gbómi kaná gbómi tóòrùn tóòrùn bá pa dáadáa èyí tí wọ́n ń sọ nínú àwọn tí rafik wípé fífi omi tóòrùn pa tó fi lọ́wọ́ọ́rọ́ àbí gbóná wẹ̀ ìmọ̀ bí àrùn ẹ̀kẹ́ kò ṣe déédéé torí rẹ̀ tó bá gbómi tóòrùn tó bá ti àbó gbóná o lè fi ṣe ìwẹ̀ jánábà rẹ̀ tó fẹ́ tọba sì rí pàgbára rẹ ọ̀ká mi tútù má dá sórí o tọba para rẹ yóò túmọ̀ sí pé ọlọ para rẹ nu kọ́ mọ́ fàyà fúnra rẹ o ọjà bó ṣe jẹ́. ó láwọn fẹ́ mọ̀ nípa Amada Tijani kò sásìkò fẹ́lẹ́ yẹn lónìí. wọ́n lẹ́ni tí máa ń ṣe sọ láti lé gbogbo ìgbà tó fi kú sáà pé kì í ṣe mùsùlùmí mùsùlùmí ni mùsùlùmí ni ṣùgbọ́n ti ń ṣe ọ̀nà tí a bá ti ní jẹ́ ìpè kò lè mẹ́sẹ̀ sọ láti lé kìí sì pa sọláàtì jẹ tọba kó a sì sọláàtì sí lára kùdìẹ̀kùdìẹ̀ tó bọ́rọ̀ rẹ̀ látàrí ṣíṣe sọláàtì ńlé àárín rẹ̀ àti Allah sáwọn lè máa họra nínú sọlá tí ó bá ti pọ̀ jù tí ó bá ti pọ̀ jù kápára ń hàn ọwọ́ ahọ́ra kọ̀ pọ̀ jù bí ẹ̀ka ẹ̀ méjì kò burú àmọ́ kòkòkòkò kàkà kòkòkòkò gbàgbà ọ̀sán họ́ à eléyìí ti di nǹkan mi o. kọ́ lọ fi po rárá náà nígbà tó bá ti pààrọ̀ òhun ọmọ kọ́ ọmọ wa bọ̀. wọ́n ní sáwọn lè máa muje nínú sọ́lá muje báwo nínú sọ́lá ẹ̀ ń ṣeré because mi eh, muje nínú sọ́lá àbí kí lẹ́yìn màtá ń pè ní muje èèyàn lè máa muje nínú sọ́lá tó torí pé ìwọ ń ṣe sọ́lá òun wò pé wájú ọlọ́ọ̀ lọ́wọ́ ń tún á muje. wọ́n ní kárí bíbà tí máa ba sẹ́ jẹ́ ṣé ká tó ṣiṣẹ́ ni àbí lẹ́yìn ìgbà tá a bá ṣiṣẹ́ tó bá yẹ pé kárí mi ọba ṣáájú iṣẹ́ rẹ̀ ó sì tún pẹ̀lú rẹ̀ ńgbà tó ń ṣe ó ti ba sẹ́ jẹ́ ó sì tún máa ń ba sẹ́ jẹ́ lẹ́yìn tí wọ́n bá parí iṣẹ́ bí ẹni tó lọ ájì fẹ́ pé ròǹgbà rẹ̀ òun náà ní kí wọ́n máa pè ní àjíì àjà gbàtọ adé àwọn èèyàn pé ní àjà ó pé ní àjì wọn ń bínú lẹ́mi tí mo lọ àjì àlọ́kọ́ ọdún yìí gan ṣùgbọ́n èyí lọ́wọ́ àti sọ láti fún wa ẹ kí ni kò yọrọ la kárí mi yẹn yọ da gbogbo ẹsìn rẹ rú tó pọ̀ òṣèlú kí lọ fẹ́ gbà lọ́dọ̀ àwọn èèyàn gan náà wọn recognize kọ lọ àjì abẹ́ẹ̀tì ẹ̀gbọ́rọ̀ àwọn èèyàn kí ni wọ́n fọ̀ àwọn tí ò ní tó ń dó kí ni ọba fọ̀ ẹ̀dá kúkú kálukú mójútó ra rẹ̀ gbàtà parí sọ̀láṣù àṣùbà tálá kò tó wá jẹ́rìí ẹ́ sábà kùsì sọ̀láṣù gbọ́ọ̀rù ní ìsìn tálá ń fẹ́ kọ́ jẹ́rìí àníkólúwọ́ tẹ́wọ́ gbà lọ́wọ́ alẹ́ kí lẹ fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn kárí mi dàpọ̀ mẹ́sìn máwọn èèyàn lọ́wọ́ ó mú kí wọ́n máa ṣẹ̀sìn wọn torí kárí mi ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn wà tó ẹgbẹ́ àwọn èèyàn ti ń ṣe wọ́n ń ṣe nítorí ti Allah wọ́n ń ṣe nítorí àwọn èèyàn ni wọn lẹni tó ti pé tọrọ bá ti dàpọ̀ pẹ̀lú àwọn èèyàn mùsùlùmí lèmi o àwọn gẹ́gẹ́ bíi mùsùlùmí mo rò pé ẹgbà pípé mùsùlùmí lèmi wọn lọ́rọ̀ tí máa ń sọ ọ sọfọ ó mú mànà kò sé mu kò sé mu láwùjọ tó wà yín náà ní ìsìn ọ̀rọ̀ ní ti pọpọ pẹ̀lú ẹnìkan lọsọ pé nọọsì kìrìsìtẹ́nì táwọn lẹ́yìn mẹsẹ sọ báwọn nu bíbélì ìwọ ẹnu wa ń tì wọ àgọ ẹnu ń tì ọ láti sọ pé mùsùlùmí ni wọ ọ gbádùn àti rí ọba wí náà nígbà tó ọkọ ń pa islam òun wọn máa ka gbogbo ẹsẹ ẹsẹ bíbélì fọ ìwọ ọ̀làdìsì kẹtọ ọmọ ọ̀làyà kẹtọ ọ̀dàmọ àbọ̀wà tó náà bá tún fẹ́ sàkójúwe ló tún fẹ́ sọ tọ́ ọmọ rẹ ìwọ mùsùlùmí àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tó nítorí di ẹlẹ́jẹ̀ á dọ́ ọmọ pé mùsùlùmí ni ọ́ yà á dọ́ ọmọ pé mùsùlùmí ni ọ́ láwùjọ Yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ wà tí ń gbéra rẹ̀ pamọ́ tí ọ̀fẹ́ kan dùn mọ̀ pé mùsùlùmí lò so kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ọjà bó ṣe jẹ́. wọ́n ní aláàárẹ̀ ni kò lè jẹun so bóòlù bóòlù ó ti máa tún ṣe sọ̀lá ó lè jẹun kò lè jẹun lópin ìgbà tí o ti kù tó nílà ká ìtòrí rẹ̀ ọ̀dàrú ọgbọ́dọ̀ ṣe sọ̀lá torí kú wà ó lè kú lójijì ọwọ́ á kú lójijì ló kọ pé torí pọ́ńsá rẹ̀ ó sì lè ṣe sọ̀dá lágbára rẹ̀ ti máa ọkọ̀ láti ṣe à ewu ńlá ń bẹ lórí onítàn tó bá lọ kú bẹ́ẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù. wọ́n lẹ́ni tí máa ń ké suratul eh, ikhlas qul huwa Allahu ahad lẹ́yìn gbogbo kí ó tọ́ba ti kà nínú sọ̀lẹ́ wọn abilérè oníṣàbí kan máa ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ṣàbí kan máa ń ṣe bẹ́ẹ̀ ànábì òsì báwí kọ́dà òun lẹ́ni tí wọ́n fi ṣe ọ̀gágun fáwọn yòókù rẹ̀ oníṣìṣe ìmáàmù fún wa àwọn sàbà wa fura pé tọ́ba ti ka kí ó tán yóò kakúlú Allahu ahad lẹ́yìn rẹ̀ gbọ́ àwọn dé wọn fẹjọ́ rẹ̀ sọ ànábì kí ló dé tó ń fi ṣe bẹ́ẹ̀ ó ní Allahu ahad. ìròyìn allah èmi sì fẹ́ràn fere mo á fẹ́ràn kí n máa ka súrà tó ní ṣe pẹ̀lú ìròyìn rẹ̀ lẹ́yìn gbogbo kí mo bá kà ànábì ó sì bá wù so ìwà náà tó ń bá ń kà ọ́ọ́dì ọjọ́ kù níyà rẹ̀ nìké kan sí bóyá ọ̀n kan kà àmọ́ kíkà kà nínú kò bá sọ láti ka súrà méjì kò sí ẹni tó báraka kan lásùbà tó wá dìde tó fẹ́ máka kejì wa sáwọn lè darapọ̀ mọ́ kó di lè má àwọn bẹ́ẹ̀ ni apá kan náà àwọn olùmọ̀lẹ́ lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtawà sàlẹ̀ ẹ̀sà ni pé ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin bẹ̀rẹ̀ sọ láti yín gbogbo wa kó sàlékún mà fún wa kó jẹ́ ká máa tá a máa وفعل ببركة ونكل قوة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك